mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá Uche Maduagu tí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn òṣèré ló ti wá sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sọ wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tó ṣẹlẹ̀ sí Ayọ̀ Mákò kì í ṣojú lásán pé òwú jíjẹ láàrin àwọn iṣẹ́ amúlùdùn òun ló fa eléyìí pẹ̀lú àdúrà wípé kí Olódùmarè jọ Uche Maduagu tó fa ìbínú yọ lórí ìtàkùn ayélujára sọ àti owú tó gbóná ó ló fa èyí o tí ilé Ayọ̀má kò fi jóná ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. My people, wetin happen to Bros AY mansion is spiritual. It's spiritual. No be everybody like you for this world. Let me tell you, if you have been to the mansion before, if you have seen the electrical works, if you have seen everything, you will know that it's perfect wetin go happen. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà akọrin Burna Boy ló ti fi èròǹgbà ọkàn rẹ̀ hàn lórí ayélujára lásìkò tó wá sí orí ìtàkùn ayélujára rẹ̀ láti ní ọ̀rọ̀ àjọsọ àti ìfojúkojú pẹ̀lú àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára níbẹ̀ ló ti sọ wípé ó jẹun tó kọmini lóminú púpọ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà tí kò rí epo fún àwọn ará ìlú ló wáá fẹ́ ra epo lọ́pọ̀lọpọ̀ sínú àwọn àgbá ìjà láti ti àwọn ológun rẹ̀ sójú ogun lọ sí orílẹ̀-èdè Niger ó sọ èyí wípé ó jẹ ohun tó kọni lóminú pé gbé orílẹ̀-èdè nàìjíríà tí ò tí ì rí ọwọ́ ọrí láti tu àwọn ọmọ orílẹ̀-èdè rẹ̀ nínú tó wá ń lọ láti lọ gbèjà àwọn orílẹ̀-èdè míì láti dá sí àwọn ọ̀ràn tí kò kàn ó sọ èyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwàdà lórí ìtàkùn ayélujára rẹ̀ ó sì sọ wípé ó ṣe ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. never dey you wan go fight war. <laughs> how you wan reach the place the battlefield. <laughs> ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà àgbà òṣèré ni tóyìn tòmẹ́tò ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn àwọn àgbà òṣèré tí wọ́n ti jọ ríra wọn ti pẹ́ ṣùgbọ́n tí wọ́n pàdé ní oko iṣẹ́ kan ní kò pẹ́ kò pẹ́ yìí níbi tí ó ti ṣe àfihàn bàbá ọlọ́fà iná fọ́kòkò àti adẹ́rùpọ̀kọ̀ níbi tí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ti jọ jókòó papọ̀ tó sì ń sọ wípé ó ti pẹ́ gidigidi gan tí àwọn náà ti láǹfààní láti jókòó papọ̀ bí wọ́n ti jókòó yìí tó sì sọ bí ó ti mọ rírì ìjókòó pọ̀ ọ̀hún àti iṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn bàbá náà ẹ díẹ̀ nínú nínú ẹ̀. ti darúgbó ẹ gbogbo àwọn ọmọ lórí fídíò. naam wọn náà wà lórí fídíò. òkú àtijọ́ bàbá ní púrọ́ mo ti rí ọpẹ. ọgbọ́n tèmi náà mo ṣe fún ọgbọ́n. ẹ ṣe mí bàbá ẹ̀yin lẹ sọwọ́ mi mo gbà wájú wá jẹrẹ olóbì. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí àti àwọn ìránṣẹ́ ọlọ́run gbogbo ló ti ń lo ìtàkùn ayélujára wọn láti ṣèdárò àti láti kí gbajúgbajà ìránṣẹ́ olúwa tí ó ní ìjọ the fountain of life church pastor taiwo Odukoya. ẹni tí ó dágbére fáyé ní ẹni ọdún mẹ́tàdínní à àádọ́rin ọ̀pọ̀ àwọn ènìyàn pàápàá àwọn ìlú mọ̀ọ́ká olórin òṣèré àti àwọn ìránṣẹ́ olúwa gbogbo lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń fi fọ́nrán fídíò iṣẹ́ ìránṣẹ́ bàbá yìí àti àwòrán rẹ̀ ọlọ́kanòjọ̀kan ṣèdárò lẹ́yìn bàbá yìí tí wọ́n ti sọ wípé ó ti jàjà rere ti ìgbàgbọ́ ó sì fi idà rẹ̀ lélẹ̀ àwọn bíi Yínká Aláṣeyọrí Dáre Justify àti àwọn mìíràn bẹ́ẹ̀ ni wọ́n ń ṣèdárò bàbá Táíwò Òdúkọ̀yà ẹni rè tó lọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìyá àwọn ọ̀dọ́mọdébìnrin Glorious Twins ló ti ń lo ìlò ìtàkùn ayélujára lásìkò tó ní ìfọ̀rọ̀wérọ̀ àti ìfojúkojú pẹ̀lú Ṣògorẹ́nìkejì lórí ìtàkùn ayélujára ló ti fi ìkọminú rẹ̀ hàn lórí ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn tí wọ́n jẹ́ ìlúmọ̀ọ́ká máa ń kojú pé lọ́jọ́ tí o bá ti gbajúmọ̀ tó sì di ìlúmọ̀ọ́ká lọ́jọ́ náà ni àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní fi ojú olówó àti ọlọ́lá wù ọ́ síbẹ̀ owó yàtọ̀ sí òkìkí bákan náà ló sì yàtọ̀ sí ọ̀rọ̀ pẹ̀lú ó ń sọ eléyìí nígbà tó ń sọ àwọn ìdojúkọ ọlọ́kan èyí tí àwọn ọmọ rẹ̀ Glorious Twins ti ń là kọjá láti ọdún tí wọ́n ti ń bọ̀ àti ibi tí olódùmarè bá wọn dé bí ó ti ń dúpẹ́ náà ni kò ṣàìrántí àwọn ìlàkọjá tó ń ti ìpèníjà rẹ̀ gbogbo tó sọ wípé ọ̀pọ̀ àwọn tó yẹ kó dìde ìrànlọ́wọ́ ni wọn yóò tún máa wẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí olódùmarè ti gbọ́ àdúrà rẹ̀ kódà kó ṣàìdárúkọ gbajúgbajà akọrin ẹ̀mí ni àdùkẹ́ gold tó sọ nínú ọ̀kan nínú àwọn orin rẹ̀ wípé kí òun tó kó sì tún ju ojú tí àwọn ènìyàn fi ń wo òun nígboro nítorí wípé ojú olówó ni ẹ gbọ́ díẹ̀ lẹ́nu ìyá àbèjì Glorious Twins. sówó tá a fi ya fídíò. ṣé you understand? gẹ́gẹ́ bí ojú tó wà ní ìgboro gẹ́gẹ́ bí àwọn èèyàn ti gbàgbé pé fame fame ó yàtọ̀ sí riches hmm. ó yàtọ̀ sí wealth èèyàn ní orúkọ ó yàtọ̀ sí pé owó wà lọ́wọ́ ẹ̀ ṣé hmm. you understand? ó yé mi. lóòótọ́ orúkọ máa fa ire wá orúkọ máa fa owó wá ṣùgbọ́n kó tó fa owó yẹn wá ń kọ́ àdùkẹ́ tó sọ pé jẹ́ kí n tó jẹ́ kí n ju ojú tí wọ́n fi wò mí onígboro jẹ́ kí n tó ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà oníròyìn orí ayélujára Túndé Ednot ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn obìnrin nímọ̀ràn àti láti so èròǹgbà ọkàn tirẹ̀ ó sọ wípé ká má parọ́ ọkùnrin kò wọ́n níta obìnrin ló ń wá ọkùnrin tó lówó tó rẹwà kódà tó síngbọnlẹ̀ bákan náà ó ní obìnrin kò wọ́n nígboro ọkùnrin ló ń wọ́ obìnrin eléyìí tó nídìí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àti wípé tí iwájú rẹ̀ tún lékenkà tó tún rẹwà púpọ̀ ó sọ èyí lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé lóòótọ́ bó ti wà lọ́kàn òun lòún wá só sórí ìtàkùn ayélujára wa sọ pé ọkùnrin kò ṣọ̀wọ́n o bẹ́ẹ̀ ni obìnrin kò ṣọ̀wọ́n ṣùgbọ́n ohun tí oníkúlùkù ń fẹ́ òun ló jẹ́ kí ọkùnrin tàbí obìnrin kó ṣọ̀wọ́n léè tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré àti àwọn olùlò ìtàkùn ayélujára tí wọ́n ń tẹ̀lé sì ń sọ wípé ká má parọ́ òótọ́ ló sọ kódà owó ni kókó ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀pọ̀ àwọn ènìyàn tó wà lórí ìtàkùn ayélujára pàápàá tí wọ́n jẹ́ alátẹ̀lé ọ̀kan pàtàkì nínú àwọn agbóhùnsáfẹ́fẹ́ tó tún jẹ́ oníròyìn ìyẹn Rufai Oseni ni wọ́n ti ń sọ fún un wípé àwòrán àti fọ́nrán tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ eléyìí tó yà tó sì ṣe pẹ̀lú gbajúgbajà Charlie Boy òun ni wọ́n sọ wípé kò tọ́ sí rárá wípé tó bá tilẹ̀ fẹ́ bá ènìyàn tò kì í ṣe irú Charlie Boy òun ló yẹ kó bá tò ọ̀pọ̀ ọ̀rọ̀ làwọn ènìyàn sọ lórí ìtàkùn ayélujára náà ṣùgbọ́n tí kò tí ì fi èsì di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ Rufai Oseni tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ àti oníròyìn ló lo ìtàkùn ayélujára rẹ̀ lásìkò tó ṣe alábàápàdé gbajúgbajà Charlie Boy tó sì bá ṣe fọ́nrán fídíò tí àwọn méjèèjì jọ ń rẹ́rìn-ín tí wọ́n sì ń fi ayọ̀ wọn hàn bí ó ti kọ èyí sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ó jẹ́ ohun tó dùn mọ́ òun púpọ̀ pé kí àwọn ènìyàn wo ibi tóun wà níbẹ̀ ni oríṣiríṣi ọ̀rọ̀ kòbákùngbé ti ń jáde nígbà tí àwọn kan sọ wípé ká má parọ́ kò yẹ kí Rúfáì ṣerú fọ́nrán náà nígbà tí àwọn kan sọ wípé ó káre láì àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn òbí méjì ni wọ́n pàdé ara wọn yìí àti àwọn oríṣiríṣi ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìpàkọ́ orí ẹlẹ́gàn ni kò pé ó ní gbajúgbajà Rúfáì Hòsẹ́nì fi ọ̀rọ̀ náà ṣe di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ ẹ wo díẹ̀ nínú fọ́nrán Gentlemen, good, guess who I'm here with? You can see. One and only. One and only. Oga. <laughs> Odudu Bariba. He's doing his book or anything from now. Yeah, I bet. We're going to push the book together now. Oh, ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n nawọ́ ìkíni àti àdúrà wọn sí gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ lórí tẹlifíṣàn Orísun ìyẹn Ọlámilẹ́kan Dáramọ́lá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí HOD bí ó ti ń ṣe ọjọ́ ìbí rẹ̀ lánàá òde yìí bí HOD ti fi fọ́nrán fídíò àti àwòrán tó rẹwà sórí ìtàkùn ayélujára ní ọ̀pọ̀lọpọ̀ ìkíni ti ń lọ sọ́dọ̀ gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ náà pẹ̀lú àdúrà wípé kí Olódùmarè jẹ́ kí ó máa pọ̀ sí nínú ọgbọ́n ìmọ̀ àti ọ̀rọ̀ tó tó péye HOD tí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn òṣìṣẹ́ àti agbóhùnsáfẹ́fẹ́ ní tẹlifíṣàn Orísun òun ni àwọn ènìyàn ti nawọ́ àdúrà rẹ̀ sí báyìí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá lórí tẹlifíṣàn Orísun pẹ̀lú sọ wípé ẹ ayẹyẹ òórí kádùn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà òṣèré àti olùdarí eré Kúnlé Àfọláyàn ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé lóòótọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó gbòde wípé lónìí the top ìyẹn nígbà mìíràn ó máa ń dùn púpọ̀ joyin lọ àti wípé ìwọ náà dókè náà kó wá sọ fún mi bó ṣe rí ó tún tẹ̀síwájú lórí ọ̀rọ̀ rẹ̀ tó kọ sórí ìtàkùn ayélujára wípé bí o bá wá ń lọ sókè àwọn ènìyàn tó jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ àti àwọn ènìyàn tó mọ̀ nísàlẹ̀ rí dájú wípé àwọn pẹ̀lú wà nínú àwọn tí kò ní jẹ́ kí òkè yẹn kó sú ọ láti wà àti wípé bí wọ́n bá wà lẹ́yìn rẹ̀ yẹn túmọ̀ sí wípé o ò dá nìkan wà lókè o ó tún tẹ̀ síwájú wípé bí o ṣe ń ṣe eléyìí rí dájú wípé o gbọ́dọ̀ máa yọ gbogbo àwọn èpò tó ń bẹ láàárín àwọn àwọn àlìkámà àwọn òṣìṣẹ́ àti àwọn ènìyàn tí kò fẹ́ jẹ́ kó gòkè kúrò kí òkè tó fẹ́ dá wà yìí kó lè gùn Kúnlé Afọláyan ló ṣe àlàyé ọ̀rọ̀ wípé láti dá wà lókè ó jẹ́ tó dùn púpọ̀ ṣùgbọ́n bó bá fẹ́ wà lókè má gbàgbé àwọn tí ẹ jọ ṣiṣẹ́ papọ̀ kó o sì yọ àwọn tó bá jẹ́ èèyàn búburú kúrò láàrin wọn. ní ṣẹ̀ sí sí ìlú Ìbàdàn Ọdúnládé Adékọlá ló ṣe fọ́nrán fídíò lásìkò tí ó fẹ́ ṣí ilé ìtajà ńlá náà léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń jó tí wọ́n ń bá wọn yọ̀ fún oríire bí ó ti fi èyí sórí ìtàkùn ayélujára rẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń nawọ́ ìkíní rẹ̀ sí ìyàwó gbajúgbajà Ayọ̀ Ajéwọlé wòlíì àgbà wípé ó kú oríire ilé ìtajà náà yóò pawó re kódà kò ní jóná láṣẹ Olódùmarè Ọdúnládé Adékọlá ló ń jó ló ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ bí ó ti ń lọ sí ibi tí wọ́n ti fẹ́ gé okùn àbáwọ inú ilé ìtajà ńlá náà ẹ wo díẹ̀ nínú ẹ̀. báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé mọ iyì ara rẹ nípòkípò tí o bá wà rí i dájú wípé o kò ta ara rẹ lọ́pọ̀ nítorí pé bí ènìyàn bá tara rẹ̀ lọ́pọ̀ kò ní rírà lọ́wọ́n o mọ iyì ara rẹ gbé ara rẹ pọ́n má ṣe wo ara rẹ nílẹ̀ nítorí wípé ohun tó bá pe ara rẹ gan-an láyé yóò pè ọ́ àjùwà ṣe ó dàbọ̀.